الحمد لله والصلاة والسلام على رسول الله نبينا محمد وعلى آله وصحبه وسلم ألا نقول لنا وقل ربي أجل you. Amen. Bible

يقولون لئن رجعنا إلى المدينة لنخرجن أهلنا ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين iṣẹ́ rẹ̀ àwẹ̀ rẹ̀ abájá ìpínlẹ̀ta àti kódà méjì lọ́wọ́ àwọn àlejò ọlọ́run tá a ń ṣe ń tẹ̀ ọ́dẹ́sẹ̀ ọlọ́run tó bá yẹ ọmọ pàdé aná àtúnṣọ́rọ́ tó mọ̀ náà tó bó rẹ̀ sọ́la tí ọlọ́ọ̀bà àlejò ọlọ́run sọ àwọn ọmọ náà ti dúró wọn bá a ti lé sọ́ra lọ́rọ̀ mi sọ àwọn òwe lórúkọ wọ́n àkùnrin àárín mọ́mí lọ́wọ́ wọn àwọn àgbẹ̀rẹ̀ àkùnrin àárín lọ́wọ́ mi. Àkùnrin sọ́yà lọ́rọ̀ mi sọ àwọn kẹfẹ́rẹ́ lọ́wọ́ سورة الكافر قل يا أيها الكافرون لا أعبد ما nínú àwọn ṣúra bó ti ẹ̀jẹ́ pé àwọn ṣúra mi ń lẹ tọ́lọ̀ tó sàlàyé àwọn ìrètí ọmọ ṣùgbọ́n kò especially ẹni tí ó jẹ pẹ́sidẹ́ntì wọn láti wà láyé débi pé ìhànàlá bára máa dáhùn àwọn olórí mùnáàtì kan bá fòrò ìrètí lọ́lá sí ìmùnáàtì yìí kí ẹ̀ lè láyé ọ̀pá tó lẹ́wọ̀ ó yẹ kí lọ tẹ́ kí ẹ̀ wáyé lè má lọ lórí àwọn dáṣẹ̀ ó yẹ kú lórí wọn ó ń àwọn tí wọn fi ilẹ̀ bí àwọn yẹ kí lórí ẹ̀ ṣùgbọ́n bá túmọ̀ láwùjọ àwọn sàábé ó bá túmọ̀ lọ sí àgbà ọba bá ti bẹ́ẹ̀ lọ ẹgbẹ́ ti lọ sí kúrú ìdílé táyé wọn ti lẹ́lọ yìí àbí láwọn tó lò náà lè dín náà àlùfáà sí ọ̀dọ̀ àmúlùmọ́ àpájá kò lọ. Ìyáde máa tó kọ dáadáa tó sì máa jẹ̀mí ọlọ́run. Ó kọ wọ́n ní ó sọ̀yà di ẹni ọlọ́run. Ṣé inú pọ̀ yẹn gbé jáde gbẹ́nu òṣìṣẹ́ rẹ̀? Ó kọ àṣìṣe sílé ìwádìí ọ̀dọ̀ àmúlùmọ́ nìyẹn ṣùgbọ́n àdúrà báyìí ẹlẹ́yìn sílẹ̀ ló ń wà fún ìdí ló dàbí ìjà àkọ́kọ́ tó ti padà wá lẹ́yìn ọjọ́ tó bá kú lórí ìjẹni ọlọ́ àbùbọ́ọ̀nù ni wọ́n ń pè ibùdó òkúta yìí ibùdó sọ̀rọ̀ ìwúwo yìí tó náà ní lẹ́nu àwọn akọ́kẹ́ sílẹ̀ sani àyùmọ̀lá ti kú náà bí òun gẹ́gẹ́ ọlọ́run bá àdékẹ́ ọlá ń bá ẹgbẹ́ torí ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ táyà yìí sọ̀tálẹ̀ òun ló ṣẹlẹ̀ sí. àdéhùn àkàtì ẹ̀fọn aláàbò ọlọ́run ti sàlàyé fún àwọn ìròyìn náà àwọn ìròyìn mọ̀nà àbìkì inú ọ̀rọ̀ yẹn wọn ni pé ìta máa ń dá inú ìyá. Ẹ̀yà wà ní sẹ́wọ̀n lọ́kà wọ́n ti mú kàrà ní sáà mú. Tọ̀jú mú kà fún wa lò ó. Tọ̀jú mú kà máa lò ó kù tọ̀jú lọ. Tọ̀jú mú kà fún wa lò ó. Wọ́n ti ọ̀rọ̀ sí mú kà ẹni kì í sẹ́tù. Oko tó oko dá wọ̀. Ẹni jẹ́ kò náà sàkóso wọ̀ máa olùdó Muhammad wọ́n mú tó ìjà ọ̀sẹ̀ lẹ́nu lọ́yọ́ o tí mo náà fi bá ń dáwẹ̀ ẹ̀sìpẹ́ṣẹ́lá rẹ̀ dábílà tí èso máa dá o ó fẹ́ ta láti lè yẹn fún ẹ̀sìn ìpàdé àtàlàyé nípa ìdá ìròyìn ìgbó òkú mi yọ tó fẹ́ kẹ́ ẹ síta wọn tọ̀rọ̀ tí kò ká ìgbà àwọn tọ̀rọ̀ tí kò ká ìgbà àwọn bẹ́ẹ̀ bá ti wọn ó lè fi ìta wọn ó fi ó yà lórí ọ̀rẹ́ وإن يقولوا تسمع لقولهم وإن يقولوا تسمع لقولهم وتبع الصلاة كان يحتاج صلاة أخرى أغنية كنت مرة وخلاص وخصوصا كنت مرة فلان كأنه كأنه ẹni àjò ọ̀pọ̀ sí ìpàwọn ẹ̀láàrí ìrìnlọ́gbàmù ìpàwọn ìpàwọn ìpàwọn ìpàwọn ìpàwọn padà bàbá tó náà ti ṣe àrè ọ̀dà ẹ̀rọ tó wà nínú ìdájọ́ ọlọ́run ọmọ ìjà àwọn náà ti torí ayé látọ̀ ìjọba mi tó dàpọ̀ lẹ́yìn wọ́n náà lọ́kọ̀ wọn wá wọn bá kúrẹ́ ayé. Nígbà tí mo ti sọ́nà lè ṣe wá ìsinmi bá lọ́kọ̀ wá, nígbà tí mo ti dá fọ́ ẹni bọ́ọ̀dì, àwọn tó ti wáyé ọ̀dà o ọlọ́run gbogbo ẹ̀ka lọ́wọ́ náà ti ti lábẹ́lẹ̀ yàtúndàkùn ọ̀hún làwọn ìlà ìtẹ̀sẹ̀ àlẹ́ yìí gbogbo ìwà tí wọ́n àti láti wá